لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أشوى كابو سويته تفسير المزيد التقوى èyí tí asabur foundation ṣe onígbọ̀wọ́ rẹ̀ ọlọ́wà ṣe dáadáa fún wọn àmọ́ gbọ́ tafsir láti ẹnu bàbá wa fadilati sheikh abdulwahid faham wọ́n jẹ́ imam ní masjid takwa ní yàrá avalon lọ́fà ẹjẹ́ bá ti máa ń ṣe àádáhùn àwọn ìbéèrè wọ́n tó bẹ̀rẹ̀ sàfíù ìbéèrè alákọ̀ọ́kọ́ ni arábìnrin tó ń béèrè pé ǹjẹ́ ọkùnrin ọkọ ṣó lágbára lórí ìyàwó rẹ̀ láti sọ fún ìyàwó pé kò gbọdọ̀ lo hijab nínú ilé then irú obìnrin bẹ́ẹ̀ kí ló yẹ kó ṣe lójú òfin sharia. bisimilahi wa salatu wa salamu ala rasulillah adúpẹ́ fọ́lọ́run ọlọ́run sàgbọ́n pẹ́ wa olúwa tó dára padà sórí ètò ní àṣálẹ̀ yìí adúpẹ́ fún lórí ètò náà ọlọ́run sàjẹ́ kí aláṣẹ́fẹ́ ọlọ́run lè gbà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí ìbéèrè tí oníbéèrè béèrè èsì rẹ̀ ní wípé ní anabi sallallahu alayhi wa sallam ń la tọ́ àtàlímọ̀ àlókì fi máa fi ẹ̀tẹ̀lẹ̀ kọ́ọ̀lẹ̀kì kò tọ́ fún ẹ̀dá kan láti máa tẹ̀lé àṣẹ nìkan kan tí ń bá ń tí ń kọlu òfin ọlọ́run àṣẹ tọ́lọ́run pa obìnrin òfin ọlọ́run lórí obìnrin ní kí obìnrin ó bo gbogbo ìhòòhò ara rẹ̀ tó bá ti wọ aṣọ gbàgbẹ̀rẹ̀ tán kó tún da jẹ̀lì bábà rẹ̀ bò ó táwa wá rí ọkùnrin kan tó ń ya dayus ìtumọ̀ dayus ní ẹnìkan tí kò tí ò lákàsí obìnrin rẹ̀ kì í ní kò ní kì í jowó obìnrin rẹ̀ ànábì àṣeríkanú hasar wípé àgbáyúsù láyẹ̀dẹ̀kùn lè jẹ́nà gbogbo ẹni tí ò bá ti ní tí kì í tara tí kì í tara pé ìyàwó mi ṣe múra báyìí ìyàwó mi ṣe rìn báyìí ọkùnrin ṣe ń fa ìyàwó mi lọ́wọ́ obìnrin ọkùnrin kan ṣe ń bímọ ìyàwó mi ṣe ń bá ìyàwó mi báwọ́ ẹni tí ò bá nírú tara bẹ́ẹ̀ ànábì ni ọmọ náà ni so ajá sí pé irú obìnrin yìí yóò gbìyànjú láti máa tẹ̀lé láti máa tẹ̀lé òfin ọlọ́run ọba ni òfin ọlọ́run ni pé kó obìnrin ó borí gbogbo obìnrin tí ń bá rìn tí ò borí àwọn mọ̀láìkà àti gbogbo tí ń jẹ́ ìdá ọlọ́run ni yóò máa ṣépè fún gbogbo obìnrin tí ń bá rìn ní òò àwọn mọ̀láìkà àti gbogbo tọ́lọ́run dá ni yóò máa ṣépè fún ajá sí pé ètò oníbọ̀ ọkọ rẹ̀ mọ́ ju pé òun lè gbé òun bá lọ torí pé òun náà ní kó borí so ìdí eléyìí ọkùnrin kan ò ẹni tó bá fẹ́ sọ pé kí ẹ̀ má ṣètò ọlọ́run nítorí ìyàwó ọ̀nà láti ṣe kíni láti yàgò fún tọ̀hún àáyàgò fẹ́ni tó bá ní ká má ṣètò ọlọ́run ni wallahu a'lam. ìbéèrè lẹ́kejì oníbèrè béèrè pé ṣé dandan ni kéèyàn ṣe àlùwàlá kéèyàn tó lè ka kùránì. kì í ṣe dandan torí pé kì í ṣe ìhun so kì í ṣe dandan àmọ́ sunna ni ká ṣàlùwàlá náà. ìbéèrè lẹ́kẹta ni ẹni tó ń dáná tó ń ṣe bí àti mọ́mọ́ yàtá kára hmm. owó wa fẹ́ fi máa jí sí kí máa jí bá kó mọ̀ já jù àbí kó hmm. ẹ̀hẹ́n hmm. tó ṣe ó láǹfààní àti tẹ́sítẹ̀ wò. ọ̀rọ̀ àti ìgbàláàyè wà fún kó rọra fi ìdí ìtẹ̀lẹ̀ àwọn kò fi tẹ́sítẹ̀ kó lè tú dànù. kì í ṣe kó jẹ́ jù. àgbàgbà fẹ́ kan dé ìtẹ̀lẹ̀ àwọn kó lè tú dànù. kó lè tú dànù. so lábàrà bẹ̀ yóò mọ̀ pé ìyọ́dọ̀ àbí yòó ìbéèrè lẹ́kẹ̀rin ní kẹ́dàkùn kẹ́bá wọn ṣàlàyé lórí kẹ́bá wọn sọ̀rọ̀ díẹ̀ lórí kọ̀bùlé àti bàdí. <laughs> díẹ̀ lórí kọ̀bùlé àti bàdí kọ̀bùlé àti bàdí oríṣi ọ̀rọ̀ kan tó gùn lọ títí ná so kọ̀bùlé ìforíkalẹ̀ kan àbí ìforíkalẹ̀ méjì kan tá a máa ń ṣe ká tó di pé àsálámà tó jẹ́ pé tá a bá ṣe àtáyá tán a foríkalẹ̀ méjì a padà wá sálámà lẹ́yìn ìforíkalẹ̀ lẹ́yìn ọ̀ nígbà tá a bá ṣe àtáyátá sálámà tán ìforúkànlẹ̀ méjì tá a máa mú wá lẹ́yìn sálámà tá a bá dìde ìforúkànlẹ̀ méjèèjì tá a tún sálámà tí ó máa jẹ́ pé ìfọ̀ àsálámà wọ̀ máa méjì níjòkó kan so là ń pè ní bàdí so ìgbà tí méjèèjì máa ń wáyé ní ìgbà tí kọ̀bìlì ó wáyé nígbà tá a bá dírun kù tí ìrun bá dínkù gbórígun ìrun kan bá dínkù sórí eyín nísìnyí yóò mú wá ìrìn pé níta bá rí ìkan nínú àwọn àwọn àwọn súnáni àbí kí náà pé wàjúbà tó sálà tó bá bọ́ọ̀lẹ̀ nínú òun lápèjúwe ó yẹ kó ka súrà lẹ́yìn fatia ó ti lọ rùkú tán kó tó rántí so àjásí pé tó bá di pé ó fẹ́ sálámà àtáyà àkọ́kọ́ tó bá ṣe kò ní fi sálámà èyí yóò wá foríkalẹ̀ méjì yóò wá padà wá sálámà so ẹni tó wá sì já sí pé tọ̀ ní tó ni pé níbi tó ti yẹ kó náà ró ní bíráka ẹlẹ́ẹ̀kejì ló bá níbi tó ti yẹ kó nà ró ní tí ń lọ sí rákà ẹlẹ́ẹ̀kejì ló bá jókòólẹ̀ ló bá sàtáyà ah rákà kan wọn láti àwọn tí kìí ló bá nà ró sókè so ó ti fi kún ìrún láàrin yẹn so tó bá kí ìrún rẹ̀ tán yóò sálámà tó bá sálámà tó tún mú forí kan méjì wá so yóò tún sálámà wallahu alam kò jù bẹ́ẹ̀ lọ. نعم بسم الله أفاعي فرسي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور الحمد لله والصلاة والسلام على رسول الله نبتي في تفسير تليع نتفي òun ni níbi tí olúwa ti ń ṣàlàyé báwo là á ṣe ń ṣe àwọn iṣẹ́ hajj so tí ń sì ń ṣàlàyé pé irú oore wo àǹfààní wo ní ń bẹ fún gbogbo ẹni tó bá lọ ṣiṣẹ́ hajj àǹfààní táyé àǹfààní tọ̀run tí ń tọ̀run ò rí olúwa ṣàlàyé eléyìí tán lọ́la wípé súrà tá a wà súratul hajj náà ni olúwa sọ̀rọ̀ hajj lẹ́kùnrẹ́rẹ́ níbẹ̀ bá a ti ṣe ṣiṣẹ́ hajj so lónìí kò tún wá dákẹ́ ó tún fẹ́ kọ̀ǹtínú torí pé bá a bá la parí iṣẹ́ hajj iṣẹ́ ẹ̀sìn ò tí ì dúró lẹ́yìn iṣẹ́ hajj tá a parí àràfá a lọ lè ṣe kíni a lọ sí jámúrà a sì jámúrà tán a lọ pẹran ẹran tá a máa pa nǹkan gẹ́gẹ́ fún ara rẹ̀ òun náà tún ní ìdájọ́ lọ́tọ̀ orí ìdájọ́ rẹ̀ tó wá fẹ́ bẹ̀rẹ̀ lónìí نعم ذلك ذلك ومن يعظم حرمات الله فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور قل ولذلك gbogbo ọ̀rọ̀ tá a ti ń sọ bọ̀ tá a ti ń bá bọ̀ látẹ̀yìn wá nì nípa ọ̀rọ̀ ó ṣe bí anabi ibrahim bó ṣe bẹ̀rẹ̀ sí kọ́ ilé olúwa tá à pè ní bẹ́tẹ̀lá àkíkì nígbà tó kọ́ tán tó luwa ní kó pe ayé náà ń pe ayé tó ní ọlọ́run báwọn lòun yóò ṣe tára ayé olúwa ní ìwọ ni sáà ti pèpè èmi ni màá mú dé ti gbọ̀ wọn ó pèpè tán olúwa yóò yá tún sọ fún wọn iṣẹ́ hajj kan wá ṣe hajj tó tó luwa ti ṣàlàyé iṣẹ́ hajj dálá dálá olùwà ní zaalik àwọn àlàyé tá a ti síwájú yẹn bó ṣe rínú wọ́n mú yóò azim urumatula ẹnikẹ́ni tó bá wá pàtàkì tó bá bàbàrà ń tọ́lọ́ ń pè ní bàbàrà ó bàbàrà òfin ọlọ́run ń ń pé kó má ṣe kó jìnà sí ó mọ̀ ọ́ ní pàtàkì ó sì jìnà sí i ó mọ̀ pé ọlọ́run ò fẹ́ ó sì jìnà sí òsì sásán. yóò àwìn hurumatillah. alẹ́ ni tó gbà wípé sẹ́ nǹkan tọ́lọ́run bá ní káwọn ó ṣe tó pa òun láṣẹ láti ṣe tó wá ṣe pẹ̀lú ẹ̀mí pé ntọ́lọ́run fẹ́ ló ṣe é. fahuwa khayrun lahu inda rabbih. ntọ́mọ̀ ṣe òun mọ̀ lẹ́sàn tó pọ̀ fún lọ́dọ̀ ọlọ́run ká ṣe òfin ọlọ́run ká bàbàrà òfin ọlọ́run ká pàtàkì òfin ọlọ́run kí ọ̀rọ̀ ọlọ́run ó tóbi lẹ́mìí wa olúwa ní fàwọ́wà khayrun la irú eléyìí ni ló da oore tó pọ̀ ń bẹ ẹ̀san tó pọ̀ ń bẹ fún gbogbo ẹ̀ tó bá rí bẹ́ẹ̀. wa uhillat lakumul an'amu illa ma yutla alaykum. tọ́ olúwa wa bẹ̀rẹ̀ sí tún wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé àwọn òfin míì kí làwọn òfin náà òun náà ní àwọn òfin ewé ẹran tá a máa pa tá a fi ṣèjọsìn ìmọ̀ hmm, ìjọsìn iṣẹ́ hajj tàǹpé ní àdáyá àbí ìjọsìn iṣẹ́ ẹran iléyá tàǹpé ní ẹran adíá àbí ẹran súnà àbí gbogbo ẹran yòówù tá a bá láníyàn pa fífi ṣèjọsìn fọ́lọ́run irú ẹran wo ni lolúwa sẹ́sàlàyé níbí oníwà òhìnlẹ̀ tí lakumula na am gbogbo tí ń jẹ́ ìran àwọn ẹran tán bá ní àníàm a lè pè ní àwọn ẹran domestic animal hmm. àwọn ẹran tá a máa sìn nílé bíi ràkúnmí bíi màálù bíi àgùntàn bíi ewúrẹ́ gbogbo irú àwọn ẹran wọ̀nyí olúwa ní àṣé wọ́n lẹ́tọ̀ọ́ fún yín láti máa pajẹ láti máa fi ṣèjọ fọlọ́n. illa ma yutla alaykum. àyàfi èyí tá a bá kọ tá a bá pàṣẹ rẹ̀ fún yín tá a kà á fún yín jáde pé ẹ má ṣe jẹ wọ́n àbí ẹ má ṣe pa wọ́n fi ṣe ìjọsìn fọ́lọ́run nínú ààyè nínú Al-Qur'an tó lọ́wọ́ pé ní حرمت عليكم حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به قل وأن حرمت عليكم الميتة mo ṣe òkú ìgbésí ẹran ẹran tó kú lọ́wọ́ ara rẹ̀ tẹ́nìkankan ò pa mo ṣe léwọ̀ fún ẹ̀ gbọ́dọ̀ jẹ́ wàlmáyítàtù wàdámù ẹ̀jẹ̀ àìjẹ̀ ẹ̀jẹ̀ wàdámù làkùnzí àti ẹran ẹlẹ́dẹ̀ nínú súratul Maida àyà 103 lọ́wà wàlámù làkùnzí olúwa ní ẹran ẹlẹ́dẹ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ wà máa ń hìlẹ̀ li ghayri llahi àti gbogbo ẹran yòówù tá a bá lọ pa fún nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo ẹran tá a bá dárúkọ nǹkan míì sí bí òòṣà apásí di Ṣàngó apásí di Ògún gbogbo ẹran àfibọ́ ọgún gbogbo orú ẹran bẹ́ẹ̀ èèwọ̀ ni mùsùlùmí òdodo kò gbọdọ̀ jẹ. wẹ́lmùnìkọ́nìkọ́. ẹlmùnìkọ́ ọ̀ràn tí wọ́n fún lọ́rùn pa tí wọn ò fọ̀bẹ dùn wọ́n kàn já lọ́rùn nínú èyí tó máa ń já sí tó máa ń já wọ́n tó máa ń já adìẹ sí ìdí ìdí ògùn àbí ìdí òòṣà àti ìjẹ́ ó kàn fatu lórí ọ̀nà kánikọ́nu ìrìn tó fún lọ́rùn pa tó yẹ kú àbí àfa tó náà fẹ́ ṣe kinní kan tó náà mú òkété tó fún lọ́rùn pa ó mú ó fún lọ́rùn pa tó yẹ kú gbogbo ara bẹ́ẹ̀ èèwọ̀ ni ẹ̀yẹlé ó fún lọ́rùn pa tó yẹ kú haramu ni kì í àìkì jẹ́. wàá ẹran tá a lẹ̀ lọ́pàá ọ̀pá la lẹ̀ ló bá bá lẹ́ran náà bá kú èèwọ̀ ní àkíńjẹ́ wàlmùtàrọ̀díyà almùtàrọ̀díyà lẹ́ran tó jábọ́ látorí òkè ó ń bóyá ń gbà tá ń lè lọ lórí lórí dẹ́kìn ló sàn bọ́lẹ̀ ó ń bọ́lẹ̀ jìyà báyìí látorí òkè ló bá fọrùn kọlẹ̀ kò bọ́ bẹ́ẹ̀ ló bá ikú tàṣẹ wá ìwá ló bá kú irú ẹran bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ jẹ́ èèwọ̀ ni. wọ́n nà píhà. nà píhà lẹ́ran méjì tó kanra wọn hmm. ìkan alọ́fàgbòjà alọ́fiṣígbá náà bá kanra wọn bọ́kàn ṣe gbá ní gbù ló bá fọrùn kọ́lẹ̀ ló bá kú síbẹ̀ àkìrí jẹ́ wọ́n máa akẹlẹ sẹ́bùrún ìlà máa dàkẹ́ ìtum. ẹran tá a ti dẹdẹ sófin ẹ̀sìn ẹran tá a fi dẹdẹ àbí nǹkan ẹran akọ àbìjà ó lọ rèé pa ẹran tó bá pa á tó pa jẹ sófin ẹ̀sìn àjẹkù rẹ̀ àgbọ̀rọ̀ débẹ̀ ká jẹ ẹran tá a dé ajá sí tá a ní kájá ó lọ mú tájá bá pa á tó bá jẹ níbẹ̀ àgbọ̀rọ̀ jẹ ilá máa gbàkẹ́ tún àfẹ́yí tó bá kàn fẹ́yìn rẹ̀ mú wá fún wa tó jẹ́ ajá tá a kọ́ lẹ́kọ̀ọ́ ó wá mú wá fún wa ó sì júlẹ̀ síwájú wa làbá wa rà mú láàfọ́fẹ́dú ilé ìnìkan láti lè jẹ èyí tọ́bí ò bá bá àgbọ̀rọ̀ jẹ́ وما ذبح على النصب àní ẹran tá a bá pa sórí òòṣà àti jẹ́ èèwọ̀ ni fún mùsùlùmí wa an tastaqsimu bil azlam tí a kì í jẹnu so gbogbo àwọn tàbá ń pẹ́ra ní mùsùlùmí ọwọ́ wá lọ lè gbọ́nra papọ̀ ọlọ́darapọ̀ mọ́ níbi wọ́n wá ń pẹran wọ́n wá láwọn ń sọdún eégún ọgbọ́n jẹ́ ń bẹ̀ ọtí jẹ́ haramu ń tà kí í jẹ ni. zaalikum. a gbọ́dọ̀ bá mùsùlùmí ń bẹ̀ ìwà àpò kí ni. so irú àwọn ẹran wọ̀nyí tólúwa mẹ́sàn yìí àwọn wọn ni illa ma yutla alaykum lẹ́yìn àwọn iṣẹ́ adárúkọ yìí gbogbo ẹran yòókù jíjẹ ni àtúnfi èyí tí àmì mọ́mọ́ bá dárúkọ pé rí mi lábì wọ̀lú náà gbogbo ẹran tó bá ti ní ọ̀gàn tó bá lé ní ọ̀gàn a kì í jẹ àbí èyí tó bá ní èrè kanna tààfin tó ní kọ́ a kì í jẹ so àwọn wọn ni súnà tó dárúkọ náà. فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور ọlọ́run bá lè sọ́rọ̀ ń sáàbà gbogbo tá a kàkà lè yìí ìdí òsà náà sì ni gbogbo àwọn ẹran kẹrin bẹ́ẹ̀ ìdí òsà náà mọ̀ ń lò fún hmm. ẹran kẹran bẹ́ẹ̀ nínú àwọn ẹran ma ja'ala Allahu min bahiratin wala sa'ibatin wala wasilatin wala hamin walakinnal ladina kafaru yaftaruna 'ala Allahi kadhiba so olúwa ní kò sí ẹran kan tí ń jẹ́ bahira kò sí ẹran kan tí ń jẹ́ sa'iba kò sí kankan tí ń jẹ́ wàsílà kò sí kankan tí ń jẹ́ hání gbogbo àwọn ẹran wọ̀nyí ọmọ fi bọ̀rìṣà ni hmm. ẹran tó bá bí ọmọ lórí márùn-ún èyí tó wá gbígbẹ̀yìn wá jẹ́ akọ irú ẹran bẹ́ẹ̀ ti ṣàgbákò ń lọ fi bọ̀ sani òun náà ń pè ní bahira ṣáíbà òun náà ni ẹran tí aláìsàn mú lọ ọ̀dí òòsà láti fi bọ orí rẹ̀ síbi òòsà sóbi èyí nìsín kò sí tí ó lè yóò ti rákọ pẹ́tọ̀ ẹran yìí mo fẹ́ fi bọrí ni mo fẹ́ fi bọ ó fẹ́ fi ṣe kí là ń pè fẹ́ fi wẹ̀rí rẹ̀ yóò wá fi bọ òòsà kó lè bá wíwòsàn irú ẹran bẹ́ẹ̀ kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ wàlá wàsíìlà wàsíìlà ni ẹran tó dájú pé ní àkọ́bí rẹ̀ abo ni èyí tó tún tẹ̀lé abo àsápó bí abo tẹ̀léra wọn ó ti dáràn wọ́n lọ fi bọ̀ọ̀ta ní bẹ́ẹ̀ náà ni wàlá háàmì ẹran tó náà ti darúgbó kùjọkùjọ kò ṣe é gùn mọ́ hmm. kò ṣe é gbẹ́rù lé wọn àfi okun eléyìí ti dẹrùn òòsà Olúwa ní kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀. Walakinna alladhina kafaru yaftaruna ala Allahi al-kadhib. Àwọn tó èso yìí ní parọ́ mọ́ Ọlọ́hun pé á eléyìí ẹran Ọlọ́hun ní, ẹran òòṣà ní, ẹran ọ̀hún ní, àwọn tó èso yìí náà mú àdáparó eléyìí wá fájẹ́tẹ́nibú rìjìṣẹ́ mìíràn ẹ̀wùtà. olúwa ni mo pa yín láṣẹ sí gbogbo ohun tó bá jẹ́ ẹ̀gbin ẹ sí gbogbo ohun tó bá jẹ́ ẹ̀gbin bí à ń bọ òrìṣà bí à ń bọ eégún bí à ń bọ ṣàngó bí à ń bọ odò bí à ń bọ ọya bí à ń bọ òòṣà èrè ìbejì gbogbo oríṣiríṣi ìran òòṣà olúwa ní ẹ jìnnà sí. wájẹ tẹni bú kọhún lẹ zóòrò. Allahu akbar kẹ́ẹ̀sì tún jìnnà sí irọ́ pípa subhanallah ẹ wo mùsọ́hábà nítorí pé ní mùsọ́hábà lọ́dọ̀ àwọn àlùfáà ní báwo ni irọ́ àti ìbọ̀rìṣà ti jọra wọn àmọ́ àwọn afáàjẹ́kọ̀ọ́ yíwa pé ní olúwa fi wọ́n tira wọn láti lè bá àmọ́ pé bí ọ̀kan bí ìdàkọ́kọ́ ń ṣe wúwo bẹ́ẹ̀ ni ìdàkejì náà ṣe wúwo anigba hmm. muhammad sallallahu alaihi wasallam wọn níjọ́ tí aya yìí sọ̀kalẹ̀ wọn ń sọ fún wọn sàárọ̀ pé ní ada láti ṣe adatu zuri al-ishraka billahi azza wa jalla àti irọ́ pípa irọ́ pípa àti ẹbọ ṣíṣe dídí ní níwájú ọlọ́run ìjìyà kan náà ní ń bẹ fún ọ ọlọ́run ah ọlọ́run mọ̀ sí alápàrọ̀ ọlọ́run mọ̀ sí alókùrọ̀ ajá sí pé àti kèéfèrí ẹlẹ́bọ àtòpùrọ́ tóun náà ń purọ́ jẹun kèfèrí náà méjèèjì níwájú ọlọ́run ẹni ìbínú sí náà méjèèjì níwájú ọlọ́run ẹni tọ́lọ́run kọ̀ ní wọ́n níwájú ọlọ́run ọ̀rọ̀ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ pọ̀ tolúwa ti sọnú àlùkùránì kó kúl innama harrama rabbiyal fawahisha ma zahara minha wa ma batana wal isma wal bagya bigayril haqqi wa an olúwa níṣẹ́ èèwọ̀ ni fún yín ẹ jìnnà sí gbogbo ń tá a bá pè léèwọ̀ gbogbo ń tá a bá pè léèwọ̀ ẹ̀ gbọ́dọ̀ débẹ̀ nínú rẹ̀ lẹ́bọ ṣíṣe ó tún wá ní bákan náà nínú rẹ̀ ní ká máa sọ. taqulu ala Allahi ma la ta'lamun. tẹ́ẹ̀mọ̀ ọ̀rọ̀ tí ò dá lójú kẹ́ máa sọ àjẹpẹ́ irọ́ pípa ni ọlọ́ọ̀bá lè tọ́lá kó dákun kó yà wá ọlọ́run kó là wá àdínẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní níjọ́ kan àwọn abubakar ló gbà àdìsí wa ó ní anabi ní ala ọ̀nà bí okun bí akibar lè kàdà ẹ̀ so ìwọ́tọ́ ala ọ̀nà bí okun bí akibar lè kàdà ẹ̀ ẹ̀ sì jẹ́ kí n sọ fún yín ẹ̀ṣẹ̀ tó tóbi jù láàrin àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀ téèyàn bá dáa tí máa mú ọlọ́run bínú náà àwọn sàbẹ̀ ní kúnnàbàlà inú wọ́ọ̀dù sí láti pé ká mọ irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ní al-ishraku billahi ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀ṣẹ̀ lé ní. wa uququl walidayn kọ́mọ ó ṣẹ̀yà àti bàbá ẹ̀ kọ́mọ ó mọ̀ gbọ́ tó bí ẹ̀ kọ́mọ ó mọ̀ tẹríba fó bí ẹ̀ bóyá ọlọ́lá kan ni bóyá onímọ̀ kan ni bóyá onípò kan ni bóyá gidi inú náà sì ní í ṣe ni òjò tẹríba fún yà àti bàbá ẹ̀ ní òjò gbọ́ tiwọn ni àlejò sọ̀rọ̀ ó ní ẹ̀ṣẹ̀ ńlá ni tó dà gẹ́gẹ́ bí ẹbọ níyìpò ìbísẹ́ bọ́ sọ́lọ̀ na wa. ànábì ẹlẹ́ẹ̀kẹta ó ní wàá kánà mùtàkìyà nígbà tí ànábì ń sọ̀rọ̀ yìí ànábì yóò gbọ̀kúnjọ́ náà lọ́ọ̀ ni wọ́n ní ló bá dìde ló bá jókòólẹ̀ ó ní alá wọ̀kọ́ olùdúr irọ́ pípa la hawla wala quwwata illa billah wo irọ́ yìí bó ṣe gbogbo wa gbogbo ayé kò ni kankan tó bọ́ táwọn olóṣèlú bá bí aráàlú bá ń sọ pé ní àwọn tí ń darí wa ń parọ́ gbogbo àwa tá a wà lọ́jà tí à ń darí ara wa tá à ń ta ọjà àwọn náà òpòrò làwọn náà láìlá wọ́n la'natullahi ala al-kazibi gbogbo ẹni tí wọ́n ń parọ́ láyé olúwa níbi dandan ọlọ́nkọ́ máa bá tó bá dá sí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí pẹ́ pé ní coronavirus tó wọ̀lú ìgan nísìnyí kí ló bí ó lè ṣẹ́bi torí pé olúwa ṣẹ́bi ní gbogbo òpòrọ́ láyé ẹ wá júwe talenton tó kúrò lódodo láyé aláwọ̀ṣà àdàtì zoo ìjẹ́rìí irọ́ ìjẹ́rìí èké ẹ̀ẹ́dùnúgbẹ̀dẹ̀ àdúpẹ́ lọ́wọ́ àwọn kíní kan wa àwọn adarí wa gbogbo kíní iléeṣẹ́ wa gbogbo ọ̀nà wa gbogbo ìlú wa gbogbo ààyè wa gbogbo omi wa gbogbo ọ̀sùn wọ́n wà máa parọ́ lọ rẹpẹtẹ ń sì ń fi ìyà jẹra rẹ̀ bẹ́ẹ̀ ni fìyà jẹ bí àti ìdílé àti gbogbo òran rẹ̀ lórí bí sẹ́ń parọ́ àwa tó ní rẹ́nìkan tó lè láyà láyà kó wá gbóyà kó jáde tàbí irọ́ lẹ̀ ń pa ntẹ́ ìwé ìwọ̀n ò ṣe ntẹ́ ìwọ̀n ò ṣe irọ́ irọ́ ìyà tá a pamọ́ra wa ńlá jẹ ní gbogbo ọdún tó kọjá a tún ti bẹ̀rẹ̀ rọ̀ báyìí ẹ̀já bẹ̀rù ọlọ́run wajtanibu qawla zzur. a ní ẹjá jìnà sírọ́ olúwa ní ẹ jìnà sírọ́. حنفاء لله غير مشركين به ẹfọ́ ẹ̀sìn yín mọ́ ẹ jẹ́ kẹ́sìn yín ó mọ́ ẹjọ́ mọ́ kò níbi ohun tí ń jẹ́ ẹbọ ohun tí ń jẹ́ ìdọ̀tí ẹ má darapọ̀ mọ́ àwọn ẹ má ṣẹbọ pẹ̀lú ọlọ́run nínú ẹ̀sìn yín ومن يشرك بالله فكأنما خر من السماء فتخطفه الطير Olúwa mú àpèjúwe wa àpèjúwe tó lágbára. Man yushrik billah ẹni yóò tó bá ṣẹbọ pẹ̀lú Ọlọ́run فكأنما خر من السماء فتخطفه الطير. Ọlọ́rọ̀ ẹni bẹ́ẹ̀ yóò dàbí ẹni tí ó ń jábọ́ bọ̀ látòrí sánmà láti inú sánmọ̀ wọ́n wá ń bọ̀ wálẹ̀ àwọn ẹyẹ àwọn ẹyẹ wọ́n wá ń fò mọ́ wọ́n wá pín fúrùbó wọ́n wá ń fà á ya lójú òfurufú so àṣẹ ìtumọ̀ ọ̀rọ̀ yìí anagba Muhammad sallallahu alayhi wa sallam òun ló túmọ̀ rẹ̀ fún wa kí ni túmọ̀ rẹ̀ ni pé ní níjọ́ tí òkú bá kú tó bá fàyè lẹ̀ tó bá jẹ́ òkú mùmí níní bí bá ti ń kú gbàrà báyìí wọ́n yọ ẹ̀mí rẹ̀ ẹ̀mí rẹ̀ ó bọ́ sí inú òwú kan tí wọ́n tẹ́ sínú abọ́ silva àwọn màláíkà ó máa wá gbé e lọ sí sánmà pẹ̀lú òórùn dọ́dọ̀ wọ́n sì rí gbé wọ sánmà tó bá gbé wọ sánmà táwọn ò lọ rẹ́gísítà ẹ̀mí yẹn anẹ́kìsà lọ́la àlọ́ sálàm ló sọ bẹ́ẹ̀ tó bá ti dé ìtàn rẹ́gísítà ẹ̀mí yẹn wọ́n dà padà wálẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ èmi kèfèrí ni wa man yushrik billahi faka'annama qarra minas samaa. ànábì ní irú ẹ̀mí kèfèrí bẹ́ẹ̀ bí n bá ti ń bọ́ báyìí wọ́n wà á jù sínú àkísà kan tí ń rùn tí ó máa rùn bí òkú ajá bí òkú ẹlẹ́dẹ̀ bí òkú ẹran. gbogbo tí ń jẹ́ òórùn ayé kò sí òórùn kan tí ó rùn bí ẹ̀mí kèfèrí. Hmm. àwọn màláíkà mo ò ní sílẹ̀kùn sọ́wọ́ fi léyìn ni. látúfẹ́tẹ̀hùn lẹ́hùn àbẹ̀wà mùsàmà ìwàlá yẹ́dẹ̀kúlù nàìjẹ́nà. olúwa ní irú ẹ̀ níbẹ̀ mo ò ní sílẹ̀kùn sọ́mọ̀ fún kò ní ilé ìwọ sọ́mọ̀ tó mo bá ti sílẹ̀kùn fún wọn kàn mú láti sánmọ̀ ni wọ́n ti dúró ẹ̀ níbẹ̀ لا سئنتم حديثم قرآن ما خر من السماء آه. فتخطفه طير أو تعوي به الريح أو تهوي به الريح في مكان سحيق في ضعيف أعتدوا بلا تريوك تنت تولى عمل توتك تنوي وانساجي اللهم سيابي نعم ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب ولذلك ọ̀rọ̀ tó nù ńlá sọ̀kalẹ̀ fún yín àlàyé láti fún yín wọ́n mọ́ yíò azìm sha'a'ir Allah ó tún ẹgbọ́ sínú òfin mi hmm. ó lẹ́ ní ìyówù tó bá tún bàbára sha'a'ir Allah àwọn àmì ọlọ́run tó bá bàbàrà òfin ọlọ́run ṣàáìràláhì nǹkan táà tí jọ́sìn fọ́lọ́run jámù ní ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn àfáà ní àwọn ẹran táà fi ṣèjọsìn lólúwa ń ṣe ìṣára sí ṣàáìràláhì fẹ́ òkè tára padì iṣẹ́ hajj ní tó kò ní kẹ́ni kọ̀ọ̀kan lọ́mọ wa báwo ni ó ti pa ẹran tó fi ṣèjọsìn fọ́lọ́run olúwa ní wọ̀n mọ́ ń yọ azim ṣàáìràláhì ẹni tó bá tó bá ti gún àràfá tó bá ti jọ́ kejì àwátà lọ́mọ́kà ó kú ká máa wá ẹran táàfi kí ni táàfi paléyà fọ́lọ̀ wọ́n mọ̀ yóò azim sha'irallah ẹni tó bá wá pàtàkì irú ẹran tó fẹ́ fi jọ́sẹ̀ fọ́lọ̀. fa innaha min taqwal qulub. àti wíwá ẹran nílá ká wá ẹran tó yááyì ká wá ẹran tó yọjú tó lálàáfíà ká fi ṣe ìjọsìn sí ọlọ́run olúwa ní inna min taqwal qulub nínú àmì pé a olùbẹ̀rù ọlọ́run lẹ́nu tó bá ṣe bẹ́ẹ̀ àníbà Muhammad gẹ́gẹ́ bó ṣe dásí pé òun ní olóhùn lòun bẹ̀rù ọlọ́run ju gbogbo yín lọ hmm. nínú rìwáyà kan wọ́n ní jọ́tà náà bí ó pẹ̀ran nígbàtà náà bí ó pẹ̀ran ó sì kí ni nígbàtà náà bí ó pẹ̀ran ẹran tó pàǹdọ̀nà lọ́n gbáhàbí kàbíṣẹ́ ní àbìnẹ́ni sẹ̀mìnẹ́ni àkùrọ̀nẹ́ni mọ̀lẹ́hàlẹ́yìn. Allah akbar amúláhàì anábì pa ẹran àgbò méjì tí wọ́n yááyì tí wọ́n jọjú tí wọ́n lẹ́ran lára tí wọ́n lárùn lára hmm. so tí ń túmọ̀ sí pé mọ́ yóò azim sha'a'ir Allah gbogbo ẹnì kọ̀ọ̀kan bá bàbá náà sí mọ́ sómo tó mọ̀ wá ẹran ńlá ó mọ̀ wá ẹran tó jọjú ó mọ̀ ẹran hárahárà ó mọ̀ ìtòkè ẹran anábì ó ní kọ́lọ̀ méjì ó ní kọ́lọ̀ mẹ́ta súnà nẹ́bì ni. fa innaha min taqwal qulub. àti ká wà bẹ́ẹ̀ nínú ìpayà ọlọ́run ọba ló wà sọ fún wa pé àwọn ẹran mẹ́rin kan wà tá a fi a sì fi pa àbí ẹran tó dà lójú báyínú àwòrán à tí ojú ojú rẹ̀ tó dà wọn hàn kẹtẹkẹtẹ ẹran yìí ní ń fẹ̀gbẹ́ wòran yìí nínú ẹran ẹlẹ́ẹ̀kejì ni alùmọ̀rìdọ̀ ẹran tí ń sáàárẹ̀ tó ti wẹ́ẹ́ tẹ́wà tí ń wo lọ́gbọ̀nà aláàrẹ̀ lélẹ́yìí àìkí fi ṣèjọsìn fọ́lọ́run bẹ́ẹ̀ ni ẹran tó sọ pé àrùjá èyí tó ti mú nìkan tó wọ́ nìkan so báyìí náà àrùjá ìwo ìmú rẹ̀ ikún rẹ̀ hàn kitikiti a kì í fi pa iléyà fọlọ́run bẹ́ẹ̀ ni alakasira tó lati la tó ń pè ẹran tó ń bóyá ogúnrún ni wo ni àbórún lẹ́sẹ̀ tẹ́jẹ́ rẹ̀ ò dá a kì í fi ìṣèjọsìn fọlọ́run àwọn àwọn òṣìṣẹ́ tó ní tí wọ́n ní kẹ́lẹ̀ fọ́lọ́ mú ẹran tí ó fi ṣèjọsìn fọ́lọ́ wọn ẹ̀rí jẹ́ nǹkan tí ò lálàáfíà nínú ẹran tó lálàáfíà nínú ẹran táà ń sìn wíwá ẹran tó lálàáfíà láti ṣe ìjọsìn fọ́lọ́run. mi ń tẹ́kọ̀ ẹlẹ́kọ̀ọ́lọ́ bẹ́ẹ̀ lakum fiha manafi'u ila ajalin musamma hmm. thumma mahilluha ila albayti al-'atiq. lakum fiha manafi' àwọn ẹran àdáyá sí bí wọ́n ṣe máa ń ṣe nì hmm ẹran tí wọ́n bá fi ṣe ìjọsìn fún ọlọ́run ní ọdún hajj tí ń bọ̀ yìí wọ́n ti yọ ọ́lẹ̀ láàrin ẹran kì í ṣe pé wọ́n yóò kó láàrin yóò mọ̀ bẹ́ láàrin ẹran àmọ́ wọ́n ti sàmì sí wọ́n ti fún ní àmì wọ́n ti fún ní kọ́là lọ́rùn tó fi dà wọ́n pé ẹran tí wọ́n fẹ́ fi ṣe ìjọsìn fọ́lọ́run lọ́dún yìí tọ́lá pé màálù ni tọ́lá pé ràkúnmí ni bó bá jẹ́ gbáko náà lè bá ní wọ́n máa wá tọ́jú rẹ̀ dáadáa special ìtọ́jú wọ́n máa fún torí pé wọ́n fẹ́ fi ṣe kí ni wọ́n fẹ́ fi ṣe ìtọ́jú fọ́lọ́run so kódà nígbà míì ó gáàsà dípò wípé èyí tó bá jẹ́ra kún mi n ò rí gùn mọ́ hmm. n ò ní gùn n ò ní pínṣẹ́lẹ̀ n ò ní gbèlè lórí èyí tó bá jẹ́ màálù n ò ní fi ṣe wàhálà n ò ní fi roko n ò ní fi pọnmi kó kàn máa jẹ́ kó máa mú títí tákòókò fi dé ni. láàbẹ̀ ni n ò ní jẹ́ kó rù n ò ní jó ṣàìsàn títí títí tí ó fi di àkókò yẹn àmọ́ olúwa ní làkún lakum fiha manafi'u ila ajalin musamma àṣẹ olúwa ní àwọn ẹran tẹ́ ti yọ́ọ̀lẹ̀ pẹ́sẹ̀ ìjọjọ́sẹ̀ fọlọ́run yìí lakum fiha manafi'u àwọn àǹfààní ìwúlò tó ń bẹ́ẹ̀lẹ̀ fún wọn ó lè wúlò fún wọ́n tó dijọ́ yẹn ila ajalin musamma ẹ lè lò wọ́n ẹ lè fún wàrà wọn èyí tó bá ní wàrà dára lọ́wọ́ náà ẹ lè fún wàrà rẹ̀ ẹ lè fi roko ẹ lè fi ṣiṣẹ́ ẹ lè gùn hmm. sofi ẹni ìlà àjẹlẹ musamman dàkókò tẹ ẹ ti lẹ́ẹ̀fẹ́ lò fún ẹni lòdìgbà náà. ثم محلها إلى البيت العتيق Tákòkò wa ní ń bá wá pé lẹ́ẹ̀tọ́ wá mú lọ sí Bẹ́tìláàfíì, hmm. ìyẹ́gbẹ́ ẹ mú lọ sí Mẹ́kà, ẹ mú lọ sí Mìnà, tẹ́tì lọ rèé pa ní Mìnà. Arákùnrin kan àlẹ́ ìsọ̀rọ̀ àlọ́sọ́lọ̀, òun ló fi túmọ̀ àdéhìsì lọ́lọ́wọ́ la túmọ̀ àyà yìí kí ni arákùnrin náà ní àlejìkálọ́là orí arákùnrin náà ti ń da vádínà rẹ lọ àwọn ẹran tó lè fòsì jọsìn wọn ń dà wọn lọ mọ́kà òun wá ń rìn hmm. àníbi ní ayọ̀ àrọ̀jò lẹ́kàbà gúnrakún míì rẹ̀ yìí ah ó ní ya Rasulullah iná abadina hmm. mo fẹ́ fi ṣèjọsìn ní ẹran tí mo ti pèsè kalẹ̀ láti jọ́ ti ń tọ́jú fún ọlọ́run ní àdàbí lẹ́kàbà awẹ́ kí ló ṣe ọ́ àníkọ́ ogun mọ́yọ̀dẹ̀ ó wíbẹ̀ lẹ́ẹ̀kejì fún un àní tí túmọ̀ sí pé àníbi wọn ní irkabu abilmarufi àní wọn náà gùn má gùn ti pẹ̀lú ìkà má gùn lẹ̀mí má lò ó pẹ̀lú ẹ̀mí ìyẹn fi lakún fi àmọ̀ náà fi ó lè wúlò fún títí tàkókò wọn fi tó ثم محلها إلى البيت العتيق wá mú lọ sí Mẹ́kà ẹ bá ní dé Mẹ́kà ẹ fà lọ sí Mínà níbi tẹ́lẹ̀ ń pẹ̀rán kẹlọ pápọ̀lọ́ ń bẹ́ẹ̀ ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام لكل أمة Olúwa ń sọ fún ànẹ́bì sallallahu alaihi wasallam pé gbogbo ìjọ ànẹ́bì tó ti ṣáájú hmm kódà tó bẹ̀rẹ̀ látòrí ànábì wa Nuhu alayhi salam tó jẹ́ pé òun náà ni ànábì àkọ́kọ́ òun ni rọ̀súlù àkọ́kọ́ tó ní òjíṣẹ́ àkọ́kọ́ tá àkọ́kọ́ rán sí àwọn èèyàn rẹ̀ olùwà ní gbogbo ìjọ kọ̀ọ̀kan tá a rán òjíṣẹ́ sí. jáàlá mẹ́sàkà. la fún wọn lọ́dún tán náà máa ń sọdún bẹ́ẹ̀. Hmm. a fún wọn ní nǹkan àjọsìn tán náà máa ń pakọ́lọ̀ níbẹ̀. نعم ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام ọdún tá a fún wọn yìí a fún wọn lọ́dún yẹn kíkan náà máa sọdún liyazkuru smallahi ala ma razaqahum min ba'imatil an'am káwọn náà lè máa dárúkọ ọlọ́run sí ẹran tí àwọn náà bá fi ṣèjọ́sìn láti máa pa ẹran ṣèjọ́sìn fọ́lọ́run. fa ilahukum ilahun wahidun falahu aslimu wa bashiril mukhbitin. tí túmọ̀ sí pé ajá sí pé ìlànà ìjọ́sìn kan náà <clears throat> ẹ̀gbọ́n ìjọ́sìn bólúwa sí olúwa kan náà tó fún ànábì noah ní ìjọsìn tiẹ̀ ó fún ibrahim ó fún yáyá ó fún yakubu ó fún gbogbo àwọn ànábì ọlọ́run pátá làwọn náà ní ọ̀nà táwọn náà gbà á sì jọsìn fọlọ́run eléyìí ni ò jẹ́ ó jẹ́ bàárí àfi hàn èwo ànábì èwo ni muhammadu tún gbédè yìí hmm. nígbà tó náà tó fẹ́ pẹ̀ràn fọlọ́run kúrò àwọn kèfèrí jẹ́mọ̀ pé ó fẹ́ sì jọsìn fọlọ́run ni hmm. kò kàn ṣe bíi tiwọn ni torí pé nígbà táwọn kèfèrí bá ń ṣe tiwọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bá lọ́dọ̀ àwọn ẹni ìṣáájú níjọ́ tí wọ́n bá pẹran ọdún tí wọ́n tán wọ́n wàá fi ara wọ́n mú ẹ̀jẹ̀ ẹran wọ́n lọ fi kùn ilé wọn. so kí n túmọ̀ sí pé ìpa ẹran ṣèjọsìn fún ọlọ́run ń ti ń bẹ látayédáyé ni so gbígbà tànàbí bíbẹ̀rẹ̀ tànàbí ti pípa ẹran tànàbí náà wà pẹran kì í ṣe pé ó jẹ́ tuntun àmọ́ ó pa á nílànà tó yàtọ̀ sí tàwọn kìfìrí. fa ilahukum ilahun wahidun lahu aslimu. àṣẹ sábà báyìí ilahukum ọba tó rán yín níṣẹ́ ọba tó rán Nuhan níṣẹ́ ọba tó rán Ibrahim níṣẹ́ tó rán Musa tó rán Isa níṣẹ́ gbogbo àwọn ànábì wọn ni tó ti ṣáájú Muhammad olúwa ní ilahukum ilahun wahidun ọba kan náà ní gbogbo ilé johnson. Fẹ̀lẹ́hu ẹ̀sìlímù. Òun náà ni ẹjú pájú sẹ́ẹ̀lẹ̀ fún òun ni ẹ̀tẹ̀ lófin ẹ̀. Wà bá ṣírí lọ́mọkùnbìtì. Ìwà ni bá ṣírí lọ́mọkùnbìtì. Ìwà níbi bá ń fún àlùmọ̀kùnbìtù gbogbo ẹni tó ju pájú sẹ́ẹ̀lẹ̀ fọ́lọ́run bá ń fún ní òdùnnú kókó oríire. táwa وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون المخبت أما àfáà تفسير أما àwọn لغة wọ́n tọwọ́ bọ̀ wọ́n fún un lóríṣiríṣi ìtumọ̀ àwọn kan ní alùmùtùmọ̀ ìníyìn àwọn tí wọ́n wà nínú ìfàyàbalẹ̀ àwọn kan ní alùmùtàkùn àwọn tó gbà fọ́lọ́run tí wọ́n tẹríba fọ́lọ́run alùmùkọ̀dúnàlé àwọn amẹ́rìnlá àwọn tó jàfà fún òfin ọlọ́run tí wọ́n sá fún tọ́lọ̀ ní kún wọn sá fún olúwa ní bá fún wọn ní ìròdùnú àmọ́ ohun tó túmọ̀ rẹ̀ jù tó ṣàlàyé ìtumọ̀ ń olúwa ní àwọn náà ni alẹ́rìnà ìdá lókìrọ̀ lọ gbogbo ẹni tó já sí pé ìgbàkígbà tó bá gbọ́ọ̀rọ̀ ọlọ́hun wajilat qulubuhum ọkàn wọn ò mọ wádìrì yóò sì mọ gbẹpẹpẹpẹpẹ irú wọn là ń pè ní olùbẹ̀rù ọlọ́hun àwọn olúwa nìkan fún ní ròódùnú ẹ wá rí pé kò sí ẹnìkan tó lè ya pòókì tó mọ sọ̀rọ̀ ọlọ́run létí rẹ̀ tó kàn rẹ̀ ó ẹni tọ́kàn rẹ̀ ò bá ti wárìrì nígbà tó ń sọ̀rọ̀ ọlọ́run tó kọ́kàn rẹ̀ ó pa ni kíbànújẹ́ ó bá pé ha sí pé n tá n ṣe yìí ọlọ́run rí ọlọ́run mọ̀ kára rẹ̀ ó kó tíọ̀ eléyìn ọ̀nì kìí ṣẹni kìí ṣẹni tọ́lọ́run ní yóò sórí rẹ̀ kìí ṣẹni tó bá dùn nípa ìwọ́jọ́ ọlọ́run àmì tí wọ́n sọ̀rọ̀ ọlọ́run tọ́kàn rẹ̀ kó tíì anigba Muhammad nínú rìwáyà kan tó wá látọ̀dọ̀ àwọn sàhábà wọ́n ní ànẹ́bí ṣe wáàsí níjọ́ kan wáàsí yẹn pọ̀ kódà kò fẹ́ ìṣirú rẹ̀ rí wọ́n nígbà tó ti wá sí ìdáyè kan ó wá ń sọ fún ọmọ sàábé pé law annakum ta'lamuna ma a'lam labakaitu ladahikutum qalila wa labakaitum kaseera oh ẹ̀yin sàábì ní tó bá yẹ́kọ́ ẹni tí mo mọ̀ yí bá yí ẹ̀yin náà ni hmm, ní tí mo rí tọ́ ẹgbẹ́ rí ni ní tó yé mi tó bá yé ni labakaitum kalila ẹ̀rin yóò níwọ̀n hmm. ẹ̀rin yín yóò níwọ̀n wà labakaitum kẹfìrà ẹ̀ sì sọkún lọ́pọ̀lọpọ̀ so ẹwà wò wá lónìí àwọn àfáà tí ń sọ àwọn táà ń sọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́gẹ́gẹ́ àwọn aláàmà padà wọ́n lẹ́rìn hmm. ṣé ọlọ́run là ń sìn ẹ̀mí tí ń dúwà tí ń jáde ń bẹ̀yẹn ṣé ẹ̀mí tí òun náà wájìlá sí ni ṣé ẹ̀mí tó òun náà ń páyọ ọlọ́run ni ẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ọ̀ ń ṣe yẹ̀yẹ́ ọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ọ̀ ń ṣàwàdà ọ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ọ̀ ń pàwọn èèyàn lẹ́rìn wọn wà máa gbèsè sókè wọn máa pariwo wọn máa kọlura wọn rárá gbogbo agbóbẹ́ gbogbo orú agbóbẹ́ ò sí payọ̀ ọlọ́run láàrin gbogbo tí ń bá gbogbo tí ń bá ti ń jẹ́ wáàzí wáàzí kì í pààyàn lẹ́rìn wáàzí kì í pààyàn lẹ́rìn rárá àti rárá wáàzí àwọn àbá wa tí abáláyé

láàmú wá rẹ́rìn-ín láàmú dọ́wẹ́kẹ̀ láàmú gbẹ́sẹ̀ sókè láàmú kọlura wa. lọ́la rẹ̀ sẹ́lẹ̀m nígbà tí sàábẹ̀ yìí gbàrà rọ̀ wá ó ní ní tó kàn ṣẹlẹ̀ ni pé lọ́jọ́ ń fọ̀gọ́tọ̀ aṣáábù rasulullah sallallahu alaihi wasallam hmm. hmm. ojú àwọn wọlé fún hàní. gbogbo sàábẹ̀ lẹ́sẹ̀ kan náà ìwárí yìí sì bo ẹ̀mí wọn wọ́n fọwọ́ bojú báyìí omi ń dà wọ́n ń gbin kìnnì bí ìgbà tí gbígbé ti ẹni tí ẹkún ti gbọ̀n so haza huwa haza halula haza halul mọ̀fífín báwọn olùbẹ̀rọ ọlọ́run ṣe máa rí ní alladhina idha dhukira Allahu wajilat qulubuhum was-sabirina ala ma asabahum àníṣẹ́ àwọn tá a pè ní mọ́kútù ìròyìn wọn ò tún kì í parí nínú ìròyìn wọn sì ni pé wọn ó tún wá jẹ́ òní tí ó mú sùúrù alama asaba hàn lórí gbogbo tó wọlé ṣẹlẹ̀ sí wọn allah gbogbo ẹni tó gbogbo mùsíbà irú ìran mùsíbà ọlọ́mọ fàdánwò kàn wá àdánwò tí ó bá yí máa ní wájẹ ọlọ́mọ fi kàn wá ènìyàn níwá ìsàn níbi ọlọ́dà kan àdánwò tí ó bá wa tí ó kọlu yí máa ní wa mọ́jọ́gbéra lóòótọ́ àdánwò látọ̀dọ̀ ọlọ́run ipò ní fún mi ni àmọ́ ó ṣòro fẹ́mi láti gbà hmm ẹni tó bá wá rí ìgbà olúwọ́ ní wọ̀sọ̀bìrí ní aláàmà àsọ̀báhùn gbogbo àwọn tó bá lè mú sùúrù lórí àdánwò tó kàn wọ́n àtúnfàkókò ìbẹ́lọ̀hún fún bàbá wa Imam Muslim kẹ́kọ̀ọ́ àdánwò èyí tó lù àmú wá tí wọ́n sì gbà fọlọ́hún fọlọ́hún musa fi ìdùnnú tí máa mú ní gbàgbé ìbànújẹ́ bá ní fi tẹ̀lé fún wọn àti gbogbo àwọn tí ìbànújẹ́ náà kan ọlọ́run ọlọ́pọ̀ arábìnrin náà ọlọ́run bá ní fi sílé ìkẹ́ bá ní fi sílé ìdẹ̀ra bá ní fi sálẹ̀ jẹ́ náà wọ́n náà wí pé ànẹ́bíwá Muhammad ló sọ wípé anton ṣùwọ́dà ọ̀nà àbí ẹ̀yìn náà ọlọ́run ẹnìkan ò gbọ́ pé arábìnrin yìí ṣaláìsí nínú yìí ẹni àtọ́jọ́jọ́ báyìí nígbà tí wọ́n sọ wẹ́rẹ́ báyìí ọlọ́run mọ́sá wà lùbáríkà bẹ́ẹ̀ tó fi kún kẹrẹ tó àwọn tó kú ọlọ́run mójútó wọn ìyàwó ẹni kọ̀ọ̀kan wa ọlọ́run mójútó wọn ọmọ tó fílẹ̀ ọlọ́run bá ní mójútó ọlọ́run bá ní dàlágbà àti gbogbo ọmọ ẹni kọ̀ọ̀kan wa ńlá hawla wala quwwata illa ala ma asabahum tó yẹ kí gbogbo mùsùlùmí kọ́lọ̀ kó dàkún kó sànà wa anájú mi láàyò fún gbogbo mùsùlùmí mùnà sábú wàlà wáfábí wàlà hání wàlà ghami wàlà ọzùn wàlà ọzùn wàlà hàzà hátà sáwọ kàtí ju ṣàkóà ilá kọfọrọ láwọ bí a mi kàtọ̀yà allah sọ̀rọ̀ ọlọ́mọ àdánwò pínpín tó kàn wọ̀ yìí tó tó gbé ọkọ nínú ìsìlámù yìí orí ibú ló ṣubú lù ọ ọlọ́mọ forí ibú pẹ́jọ kọ́ lọ́wọ́ ọjà lórí burúkú fún wa àdánwò kan ní bọ́mọ ẹ̀dẹ́ ènìyàn olúwa fi gbé ipò rẹ̀ dání kódà kó jẹ́ pé ní ọkàn lọ bí iṣẹ́ lọ wá dé lára wá ro ọ́ ara tó ro ọ̀hún olúwa ní ká àníbi ní ká fara tó dùn lóbi ni orí máa ń fọ́ mi o kàfárọ̀ ìpa ẹ̀ṣẹ̀ rẹ ni ara mi ń gbóná olúwa fi pa ẹ̀ṣẹ̀ rẹ ni sòkòrò ọba lẹ́kọ́lá ó fi àwọn àwọn pẹ́pẹ́pẹ́ yìí tí ń kẹnu kọ̀ọ̀kan wọn náà a lọ aráàlú wá á wọ́n ló ń tí mo kàn ní bíṣẹ́ lónìí ò dáa kàfàrà tó dùnú kọ́nà kò sí bẹ́ẹ̀ fún wa. wọ́n fọ́ ni lílà àlàmà ẹ̀fọ́ ọ̀bẹ̀hún ròyìn àwọn mọ̀gbìtù nu àwọn mọ̀gbìtù lẹ́yìn ìpọ́n jẹ́ olùpayà ọlọ́run wọ́n tún wá jó ní tí wọ́n ní àfaradà lórí àdéhùn tó bá wọn. wal muqimi ssalah. wọ́n sì jẹ́ ní tí máa kírun kò níjọ́ mú sí kò níjọ́ ọ̀tà tẹ́tẹ́ kò mú kí ní sọ́lá yóò rí pé òun kírun bólúwá ti ní kò ń kí lákòókò rẹ̀ kò sí gbé tó ń tẹ́lẹ̀ wuya wòlíì tó tí òun bá kúrò nínú ìṣẹ̀mí ayé rẹ̀ kì í ṣe wòlíì ẹ̀dá kọjá fúnra wa torí pé ní ìṣe alimokbitun lolúwa júwe olúwa ní júwe wọn fún ara rẹ̀ ta ni mokbit làwọn kúńtà mú òbí tẹ́ kílò ọ̀tọ̀ mú bìtù ní ọ́ látàkùn mi lẹ́nu mùsùlùmí ìwọ́n náà mọ̀ ẹbẹ̀ nínú tí ó máa sí wọn. yóò mọ̀ ìṣòro jẹ́mọ́ sáà mọ́. ọ̀wà á kí jẹ́mọ́ tá yóò máa rí ọ. wà á ní jẹ́mọ́ tí a yóò máa rí ọ. kò ní jẹ́ jímọ̀ nìkan lọ́wọ́ máa kí kò sì ní jẹ́ pé àárá inú yàrá ni wọ́n ti ń kírun tiwọn inú kálọ̀ àná ti ń kírun tiwọn. wọ́n mú kí mi sọ̀rọ̀ àwọn tí ni pé wọ́n ò máa kírun. wa mimma razaqnahum yunfiqun. gẹ́gẹ́ bí ìsinmi sọ ń ìbá ìyọnu ọlọ́run ọba pàdé nǹkan méjì lè kúrò àárín ìwọ àtọ́lọ́run ó dà tábà wo gbogbo ìròyìn táwọn yìí ọlọ́run fi nira kan ọ̀bàlàjẹ́ ọ̀bínú ọ̀làdímọ́lẹ̀ láti àárín ọlọ́run ó ti bú ìrún wọ́n ń sọ̀rọ̀ ọlọ́run ara rẹ̀ ń wárìrì ara rẹ̀ ń kó tí ojú ń tì ọ̀run ronú àwọn ẹ̀ṣẹ̀ ojú ń sin ojú ọlọ́run sì ń tì ọ́ àárín ìwà àtọ́lọ́run àkókò òun tó ọdìdélẹ̀ ọlọ́lẹ̀ àárín ọlọ́run wá ní kọ́ tó fi kún ó tún lè pé fún ọ ọ máa ná fáwọn aláìní tí yóò yí ò bá lọ pé lára rẹ̀ o tí sí mú alìmọ̀báṣà o tí sí nínú ẹni tí wọ́n fún ní òdùnú o tí sí nínú ẹni tá a kíkó oríire o tí sí nínú ẹni tó ṣàṣeyọrí ẹni tí ó ṣàṣeyọrí ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí gbọ́dọ̀ wà lára rẹ̀ àáfàá ni àmọ́ ọ̀tá ọlọ́run ó ya kọ̀kọ̀gún ó dáhùn ju kọ̀kọ̀gún lọ